إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد أدعوكم الله الله سبحانه وتعالى tọrọ sọlátù fún adájúwa muhammad sallallahu alayhi wa sallam ìkè ọlọ́run ọlọ́run kí mo bẹ pẹ̀lú àwọn sọ̀hábù ń ṣe ńlá ó máa bẹ pẹ̀lẹ́ ní kọ̀ọ̀kan wá lọ́kùnrin wá àti lóbìnrin aláàjẹ́ kan ṣoṣo ọlọ́run bá allah subhanahu wa ta'ala a máa tẹ̀síwájú lórí àgbéyẹ̀wò tafsiru suratu Shu'ara látòrí àyà 123. twenty three. أعوذ بالله من الشيطان الرجيم كذبت عاد المرسلين إذ قال لهم أخوهم هودا ألا تتقون إني لكم رسول أمين فاتقوا الله وأطيعون وما أسألكم عليه من أجر إن أجري إلا على رب العالمين أتبنون بكل ريع آية تعبثون وتتخذون مصانع لعلكم تخلدون وإذا بطشتم بطشتم جبارين فاتقوا الله وأطيعون واتقوا الذي أمدكم بما تعلمون أمدكم بأنعام وبنين وجنات وعيون إني أخاف عليكم عذاب يوم عظيم قالوا سواء علينا أوعدت أم لكم لم تكن أوعدت أم لم تكن من الواعدين إن هذا إلا خلق الأولين وما نحن بمعذبين فكذبوه فأهلكناهم إن في ذلك لآية وما كان أكثرهم مؤمنين وإن ربك لهو العزيز الرحيم رضى <clears throat> الله سبحانه وتعالى òun bá wa sọ̀rọ̀ nínú al-Qur'an al-Karim nínú Suratu Shu'ara òun náà ní Qur'an chapter twenty six aya látòrí aya one hundred and twenty three lẹ́yìn ìgbà tí. ọlọ́run ti fún ní ìtàn ànábì wa Nuhu alayhi salatu wassalam tọ́lọ́n sì fẹ́ kí àtàrà ìtàn ànábì Nuhu àwọn ìṣẹ̀lẹ̀ igi sí ayé ànábì Nuhu sí àwọn tí ọlọ́run bá rán sí tó jẹ́ sábàbí tọ́lọ́n fi gbé dìde láàrin wọn. òun náà ni ìmọ̀ kọ ìbàjẹ́ tó tóbi jù nínú ìbàjẹ́ tá à ń pè ní ìbọ́lọ̀wọ́ orogún ìsìn nǹkan mí lẹ́yìn ọlọ́run ìbọ́lọ̀n dorí ẹ̀gbánábì ló ń hò nìyẹn ó sì jíṣẹ́ pé àmọ́ kàkà kí àwọn èèyàn kí wọ́n tẹ́wọ́ gbà á wọn wọ́n gbógun ti ànábì ọlọ́run ọlọ́run pa oníkálukú wọn ọlọ́run pa ó nínú wọn. lẹ́yìn náà ní àyà tí a ti bẹ̀rẹ̀ ní òwúrọ̀ yìí allah ìtàn ànábì wa wa Hud alayhi salatu wa wa nínú ìtàn tiẹ̀ náà. kátó tara eléyìí náà kẹ́kọ̀ọ́ ọlọ́run ọba ní kadabat adunil mursalin ọlọ́run ní ẹ̀rí àwọn ìjọ adu orúkọ ìjọ yìí ní adu fọ̀bílà kan tí ó tóbi ni ìran kan tó tóbi ni wọ́n. ànábìtọ́ lọ sí ìrántí wọn òun náà ní anábì wa Hud orúkọ rẹ̀ ni àwọn ìjọ yìí ọlọ́run tẹ́ wọn púpọ̀ ntí ọmọ èdè ènìyàn máa ń jẹ́ láyé nínú ọrọ̀ ayé ni ọlọ́run fi kẹ́ wọn. kíyàn ní ọrọ̀ kíyàn lówó kí jíjẹ mímu kó máa wá lásìkò kó sì máa wá bó ṣe wú ni ká ní owó lọ́wọ́ léyìí tí ìṣòwò kékeré bẹ́ẹ̀ ni lọ́mọ ọlọ́run tó fi ọmọ kẹ́ wọn ọlọ́run wá fún wa ní àwọn ìmọ̀ ìmọ̀ tó dá sí pé kì í sábà fún àwọn tí wọ́n ti lọ síwájú wọn nínú ìmọ̀ ayé wọn tara àpáta wọ́n tara ẹ̀ kọ́lé wọ́n kọ́lé sínú àpáta tí wọ́n kọ́lé sábẹ́ àpáta. àwọn òkè lálálálálálá tó ju tíyàn lè fẹ́ nu lásán ròyìn lọ àbí tíyàn bá rí i. ọlọ́run fún àwọn ìjọ áádùn ó fún wọn ní ìmọ̀ rẹ̀. so wọ́n ń bèbè sí ayé gbẹdẹmukẹ́ àmọ́ ẹ bá ṣe máa ń sọ fún wa pé àwọn kan wọ̀nyí wàsá ìlú ni wọ́n akàsọ̀ ni wọ́n láti lè fi rí ìjọsìn ọlọ́run ọba ṣe láti lè fi fi ọpẹ́ fún ọlọ́run tó ṣe oore náà fún wa àmọ́ ìjọ ànábì wa Ad ìyẹn ìjọ ànábì wa Hud tó jẹ́ ìjọ Adu jama àwọn ń dájú ìjọsìn wọn kankan míì lọ wọn ò fẹ́ pẹ́pẹ́ ọlọ́run òòṣà ni wọ́n ń ṣe bí à ń bọ gi à ń bọ òkúta à ń bọ omi à ń bọ òkè ní tí wọ́n ṣe nìyẹn lórí eléyìí lọ́lọ́run wá gbé ànábì wa húdù alayhi salatu wa wá gbé ìdílé láàrin wọn. olúwa wa ní kẹ́dìlẹ̀ bẹ́ẹ̀ tí aadùn al-mursalin. ọlọ́run ẹ̀rí ìjọ áádù gbogbo àwọn ànábì ọlọ́run àwọn òjíṣẹ́ ọlọ́run tí wọ́n ti wáyé tí wọ́n ti jíṣẹ́ ọlọ́run káwọn gan tó dé wọ́n pè wọ́n nírọ́ èyí tá a wọn wọ́n náà nírọ́ èyí tí ó wọn náà wọ́n náà nírọ́ kì í ṣe pé gbogbo lọ́lọ́run rán ànábì Húdù nìkan ọlọ́run sí wọn àmọ́ dáwà ànábì dáwà àwọn ànábì ọlọ́run dáwà kan náà ni ìtìfáàkù dáwà ń bẹ láàrin wọn kí là ń pè bẹ́ẹ̀ òun kò dájú pé nǹkan kan náà ni gbogbo wọn ń pè pè sí la ilaha mẹ́rin kò sí ní tó bá wá rí bẹ́ẹ̀ ọ̀nà kẹ́tẹ́bà rasulan aw nabiyyan ẹni bá fi wá lè pè kan nínú àwọn ànábì ọlọ́run tó pè é nírọ́ àbí kan nínú àwọn òjíṣẹ́ ọlọ́run tó pè é lónírọ́ ọ̀pọ̀lọpọ̀ kẹ́tìlábà rọ́sọ̀lù ẹ̀ndìyà ẹni ilé ìjàmá gbogbo àwọn ànábì ọlọ́run pátá ló ti pè nírọ́ bẹ́ẹ̀ náà lẹ́yìn tó bá pa ànábì wa muhammad sallallahu alayhi wa sallam tó bá pè nírọ́ gbogbo àwọn ànábì tí ò dáyé bá wọn láyé ó ti pa wọn náà ní rọ́nù ẹ̀dá ṣéjọ ibrahim nílé ni èdè ibrahim olódodo ni isa olódodo ni musa olódodo ni dawudu olódodo ni suleiman olódodo ni àmọ́ muhammad a onírọ́ ni òun tó àwọn gbogbo àwọn ànábì ọlọ́run pátá lóṣù pè ní lọ kankan náà ni àwọn ànábì ọlọ́run ni wọ́n wá òun náà ni tawhid àdáwà tó lọ tawhid ìpèpè síbi la ilaha illallah òun ni pèpè àwọn ànábì ọlọ́run. إذ قال لهم أخوهم هودا ألا تتقون ọlọ́run wa muhammad sallallahu alayhi wa sallam máa rántí nígbà tí ọmọ ya wọn húdù anábìwá húdù alayhi salatu wa salam torí pé ìran wọn ni ìran wọn òun náà ni gbúdù ń pè wọ́n ń sọ fún wọn aláàtẹ̀tẹ̀kùn kí ló dé tẹ́ ẹ̀ fi páyọ̀ ọlọ́run kí ló dé tẹ́ ẹ̀ fi bẹ̀rù ọlọ́run kẹ́ ẹ mọ sin ọlọ́run lọ́kàn ṣoṣo tó túmọ̀ sí pé àwọn anábì ọlọ́run báṣáàrù ni wọ́n èèyàn ni wọ́n ìdí kan náà ni wọ́n ti ṣẹ̀wá ìran kan náà ni wọ́n ti dìde àwọn èèyàn kan náà ni ó bí wọn àwọn èèyàn kan náà ni mọ̀lẹ́bí wọn àwọn ànábí ọlọ́run wọn iṣẹ́ àlùjọ̀nù èèyàn ni wọn tó bá wá rí bẹ́ẹ̀ ibi tí wọ́n ti wá ṣẹ̀wá tí wọ́n ti dìde nì mọ̀lẹ́bí ibẹ̀ ni wọ́n mọ̀lẹ́bí ibẹ̀ ò ní wọ́n tó ọlọ́mọ fún wọn kì sí ọ̀dọ̀ mọ̀lẹ́bí wọn àpẹẹrẹ rẹ̀ lélẹ́yìn ìgbìkọ́ lẹ́lẹ́hùn àkúhùn ọlọ́ni nígbà tí húdù tá a rán sí wọn tó jẹ́ ọmọ ìyá wọn ọmọ ìyá ti rán tẹ̀jẹ̀ òun nìyẹn kì í ṣe ọmọ ìyá tẹ̀sìn torí ẹ̀ ẹ̀kọ́ nù fún wa kó wá tó ní pé o ti lágbọ́yé ẹ̀sìn ti yọ o ti mímọ́ súnà ti dé. ló ní mọ̀lẹ́bí kí ló pa mọ̀lẹ́bí rẹ̀ sí kẹrì sínú ògún wọ́n sì ń bọ ògùn onírè wọ́n ń bọ sanpaná wọ́n ń bọ sangbó wọ́dà àwọn ẹ̀ṣẹ̀ mọ̀lẹ́bí mi mo ti kọ́ wọn mọ̀lẹ́bí mọ̀lẹ́bí rẹ náà ni wọ́n ibi tó ti jáde nìyẹn. anabi sallallahu alayhi wa sallam ẹnìkan bẹ́ẹ̀ lọ rẹ̀ tó ọmọ ant ta ni wọ́n gan bó lè ṣe jẹ́ oní ana ibnu abdul muttalibi ó lè mi ní ọmọ abdulmutalibi ta ló ń jẹ́ eh, ta ló ń jẹ́ abdulmutalibi abdulmutalibi jẹ́ bàbá bàbá ànábì tí kìí ṣe mùsùlùmí ó ń ṣẹ̀sí ni alábì ní èmi ni ọmọ abdulmutalibi tó tó ń ṣẹ̀ṣẹ̀ tẹ́ mọ́ so ibi tí yẹn bá ti jáde wá òun náà ni bí tí yóò fi rẹ̀ ti sí bó ṣe wulẹ̀ kó wọ̀wọ́ kó bàjẹ́ kó burú kó láyé da kó ní ìṣẹ́lọ́ nínú ibẹ̀ náà ni ìpínlẹ̀ ẹni nìpínlẹ̀ ẹni àmọ́ bí ọlọ́run ti ṣàánú ẹni tó ti fi ọ̀nà mọ́ni tí yẹn ti gbẹ̀sìn tó ti di mùsùlùmí tó ti ń páyọ̀ ọlọ́run tọ̀ a mọ̀ wá tún ṣe a mọ̀ tún rìn àjò títí wá sí àwọn tí wọ́n tara tiwa jáde wọn ò ní rìn ìlànà tàwọn àná mọ́ nínú mọ̀lẹ́bí wa tí wọ́n fi ṣe lọ́run àmọ́ ká wá ní pípọ̀ orúkọ tàná mọ̀lẹ́bí wa tá a tara ẹ̀ jáde àfẹ́ lẹ́ra wa papọ̀ mọ́ ọmọ eléyìí ò sí Islam ò sí Islam tí bàbá rẹ̀ bá ń jẹ́ Ògúnjálúgbó tó sì sọ ẹ́ ní ó sọ ẹ́ ní rẹ́díǹkì ẹ̀ẹ́. ìfàjẹ̀bi oṣù ẹni ìfàjẹ̀bi ó lè parọ́ ìfàjẹ̀bi torí ìwọ ló sọ ìwọ ní bàbá rẹ̀ ń pè ọbẹ̀ ló sọ ẹ bẹ́ẹ̀ ó lè parọ́ orúkọ títí yẹ ó parọ́ rẹ̀ sórúkọ tó dáa àmọ́ orúkọ bàbá rẹ̀ ṣàgbọ́dálúgbó ó lè yíyún padà bẹ́ẹ̀ lórúkọ mọ̀lẹ́bí ayé padà ibẹ̀ láti jáde anábì sallallahu alayhi wa sallam onímọ̀ ni dáa إلى قوم أو إلى إلى إلى قوم فهو يعلم وهو يعلم أنه غير عبيد فالجنة عليه حرام ولأن كان تبا فريتي سي إراكا ولبي كان بابا كان bẹ́ẹ̀ sì ni tó ṣe ètò sí kìí ṣe bàbá rẹ̀ kìí ṣe إذ قال لهم أخوهم هودا ألا تتقون النبي هود عليه الصلاة والسلام tọ́lọ̀ rán sí ìjọ áádù ó pè wọ́n síbi tákùwọ́ lọ ìpáyọ̀ ọlọ́run ìpáyọ̀ ọlọ́run ìjìnà sẹ́bọ ìjìnà sóṣà ìjìnà sí ẹ̀ṣẹ̀ ìfi ọpẹ́ fọlọ́run ìjọsìn fọlọ́run lọ́kàn ṣoṣo inni lakum rasulun amin èmi sí yín òjíṣẹ́ olùfọkàntán ni yín ẹni ọlọ́run rán sí mi tó ọlọ́run ránṣẹ́ sí mi tó sì rán mi sí yín òun ni mo jẹ́. gbogbo àwọn ànábì ọlọ́run ìròyìn àmánà ń bẹ lọ́dọ̀ wọn. alakọkọ ní ìròyìn àmánà wọn òun náà ni ìgbà dáwà lọ́dọ̀ gbogbo wọn pátá lọ́dọ̀ ránṣẹ́ sí kì í ṣe pé wọ́n parọ́ rẹ̀ kì í ṣe pé tí wọn ò rí ni wọ́n sọ ń tí wọn ò sọ ni wàá máa yẹ ní ìní huwa illa wahyu yuha muhammad sallallahu alayhi wa sallam in tó ń sọ in tó mọ̀ ní in tá a fi mọ̀ in tá a fi ránṣẹ́ sí ni tó gbogbo àwọn ànábì ọlọ́run wọ́n gba ìmọ̀ wọ́n gba wáàyí lọ́dọ̀ ọlọ́run ọlọ́run ránṣẹ́ sí wọn àmọ́ nàkan nìyẹn yẹn ni pé wọn ò parọ́ rẹ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni ó sì máa parọ́ rẹ̀ tí ò ní rí tí ó lóhùn rí tí ó mọ̀ tí ó lóhùn mọ̀ àwọn ànábì ọlọ́run wọn ní àmọ́ ní eléyìí ẹlẹ́ẹ̀kejì òun náà ni tí ọlọ́run fi ránṣẹ́ sí wọn wọ́n jíṣẹ́ rẹ̀ ní pípé láì yọ kúrò láì fikùn gbogbo àwọn ànábì ọlọ́run torí pé nígbà míì èèyàn máa gba ìmọ̀ lódodo bẹ́ẹ̀ ni àmọ́ nígbà tí ó bá fi ìmọ̀ yẹn ṣiṣẹ́ ó lè má fi òdodo láti fi lò ó ìdílé lẹ́sìn máa rí nígbà míì ẹni tí ó kọ́ lẹ́kọ̀ọ́ àfa dáadáa ni onímọ̀ dáadáa ni àmọ́ nígbà tó ń máa lo ìmọ̀ ìlòkulò ló ń lò tó gba ìmọ̀ pẹ̀lú àmánà àmọ́ kò lò ó pẹ̀lú àmánà àwọn ànábì ọlọ́run àmánà òun ni wọ́n fi gba ìmọ̀ wọ́n fi gba wáàyè lọ́dọ̀ ọlọ́run àmánà òun náà ni wọ́n fi fi wáàyè náà jíṣẹ́ fún àwọn tọ́lọ́wọ́n bá rán wọn sí ìní lakum rasulun amin tó bá ti wá rí bẹ́ẹ̀ irú ẹni bá ní ẹni tí yẹn máa ń fọkàn balẹ̀ tí yẹn máa ń fọkàn tán òun náà ni wọ́n. fattaqullaha wa ati'un anábìwá húdà alayhi oní ìpáyọ ọlọ́run ẹbẹ̀rù ọlọ́run ẹ jìnà sí ẹ̀ṣẹ̀ ẹ pòfin ọlọ́run ọba mọ́wọ́ àtẹ̀rùn ẹ tẹ̀lé mi ẹ gbọ́rọ̀ sí mi lẹ́nu òun ọlọ́run fi rán mi sí yín ẹ gbà á lọ́wọ́ mi fàtẹ́kù lọ ìwọ ọlọ́run ẹ̀tọ́ ọlọ́run ẹ fi rinlẹ̀ fún ọlọ́run bó wá ni lẹ́yìn ó ṣe mọ ìwọ ọlọ́run ẹ̀tọ́ ọlọ́run ẹni tó jẹ́ ká mọ ọlọ́run náà látẹ̀lé ó ní túmọ̀ wà àtìrúni yáwù ní ṣùgbà ń bẹ́ẹ̀ wà àtìrúni ẹ tẹ̀lé mi wọ́n lẹ́ni tó bá mọ̀nà ònìyàn máa tẹ̀lé wà àtìrúni ẹ tẹ̀lé mi gbogbo àwọn ànábì ọlọ́run bá ṣe máa ń gbin náà nìyẹn èèyàn sì lè tẹ̀lé wọn kíyàn kábàámọ̀ èèyàn sì lè yápa sí wọn nìyí jàmá kó mọ́ kábàámọ̀. torí pé àwọn gbogbo àwọn anábìyàn ọlọ́run oníkálùkù wọn ni wọ́n ní súnà súnà òun náà ní ọ̀nà tí wọ́n fi fi ẹ̀sìn ọlọ́run ọba jíṣẹ́ wà á tẹ̀rù ni bóòlù àjọ wúdù ó ṣe tẹ̀lé wúdù láì mọ́ tẹ̀lé súnà rẹ̀ bóòlù fàtẹ́kùlọ́ ẹ̀páyọ̀ ọlọ́run Allah bima anzala alay pẹ̀lú tọ́lọ́run sọ̀kalẹ̀ lémi lórí fún yín wà á tẹ̀rù ni wà á tí ìhù tọrí ìpì ọ̀nà tí màá gba tí ìfimọ́ ọkọ yín tí màá fi ṣàlàyé fún yín ẹ tẹ̀lé torí ẹ̀ ìgbọ̀wọ́ ànábì ọlọ́run ọlọ́run ṣe fún wọn tíra lódìdí tó fún ànábì sallallahu alaihi wasallam ní al-Qur'ani bí àpẹẹrẹ bẹ́ẹ̀ náà lọ́lọ́run tó fún wọn ní wáàyí míì tá a máa ń pè ní súnà gbogbo ànábì ọlọ́run ni wọ́n ní súnà súnà ìlànà tí wọ́n bá lu ọ̀rọ̀ ọlọ́run tọ́lọ́ sọ̀kalẹ̀ fún wọn jama torí ẹ̀ wọn làwọn afáàkì máa ń pè wá síbi sunna nabi wa muhammad sallallahu alayhi wa sallam kò sì sí bí yóò ṣe jẹ́ lóríire téèyàn ní tí ọlọ́run sọ̀kalẹ̀ fún wọn bí àpẹẹrẹ ní alukur'an nìkan nìyẹn fẹ́ gbà àmọ́ súnà wọn nígbà kò rọrùn kò ṣeé ṣe bẹ́ẹ̀ oníkan náà fàáfin ní asúnnàtú súnnàtẹ́rí yẹn nìyí kàṣẹ̀fínàtì náà kàṣẹ̀fì nẹ́tí nọ́ọ̀ mọ̀rọ̀ kí bá ha nẹja mọ̀rọ̀ kí bá ha nẹja ọ̀mọ̀tẹ̀nà ha àníhà ńgọ́rùkọ́ ó ní ẹ̀rí súnà dáẹ́gẹ́ bí ọkọ̀ ojú omi anábì Nuhu alayhi salatu wa salamu ni ẹni bá gùn yóò lá o àmẹ́ni tí ò wọnú rẹ̀ ńkọ́ yóò tẹ̀lé sínú omi ṣùgbọ́n àtúrú ni ẹ máa tẹ̀lé mi ní tí n bá ń wí ní tí n bá ń ṣe nínú ẹ̀sìn tọ́lọ̀ fi rán mi sí yín òun ni kẹ́ ẹ tẹ̀lé. wà má as'alukum alayhi min ajr in ajriya illa ala rabbil alamin kẹ́ ẹ lè mọ̀ èmi ò béèrè lọ́wọ́ yín kẹ́ ẹ fún mi lówó lórí pé mò ń pè yín sójú ọ̀nà ọlọ́run mi ní ẹ fún mi lówó mi ní ẹ fún mi nílé mi ní ẹ fún un rárá mi ìbéèrè kankan olúwa tó rán mi náà ni ó san mí lẹ́sàn-án clear ló fi já sí pé gbogbo ẹnikẹ́ni tó bá gbaṣẹ́ lẹ́yìn àwọn ànábí ọlọ́run eléyìí gbọ́dọ̀ máa jẹ́ ìròrí tóun náà ní ọ̀rọ̀ tí ó máa sọ òun láì fi fi ọ̀rọ̀ dáwà ọ̀rọ̀ ẹ̀sìn àìfi wí ọ̀rọ̀ ayé ọ̀rọ̀ ayé àǹfààní rẹ̀ ayé náà ni

mo fẹ́ kó lọ nímọ̀ ẹ̀sìn òfin sẹ́nu kọ́ṣẹ́ òfin sí ìwé ilé kí olùfin sí àníyàn rẹ yóò náà ní wípé mo fẹ́ kó do ní mímọ̀ tí ó sì mọ pèpè sójú ọ̀nà ọlọ́run tó sì já pé ẹ̀san rẹ̀ ọ̀dọ̀ ọlọ́run ọba ni àyèmọ̀ láníyàn pé á jẹ́ ìfọmọ ìṣúlẹ̀ kẹ́kọ̀ọ́ nígbà tábòrò rẹ̀ bá ń ti di ìwé lówó kóun náà máa ti di ilé kéwú náà ó máa ti bẹ̀rẹ̀ ọkọ̀ eléyìí lọ́pọ̀lọpọ̀ àníyàn àwọn òbí àníyàn wọn nìyẹn o tí ó sì da àníyàn sì nìyí ó kópa tó pọ̀ nínú ṣe ó kópa tó pọ̀ nínú àtúbọ̀tán ní tá à ń bá ń ṣe bá ní o ti dá àjẹmọ́ àṣeyọrí ò lè sílẹ̀ o òbí mi wọ́n rí àwọn àfáà mi tọ́lọ́hún kẹ́ tọ́lọ́hún gé tó lówó tó kọ́lé tó lo mọ́tò tó bá gbà mú ah, ẹ á ẹ̀rẹ́ ìrafa yìí ni ọlọ́mọ nǹkẹ́ pọ̀ á ah, èmi náà àkọ́bí mi èyí nìkan lọ kéwú àbí gbẹ̀yìn ni ń fi sílẹ̀ kéwú kó o náà mọ gbádùn ayé yìí ṣe ń gbádùn ayé jama àníyàn tí ò dáa ni ìmọ̀jà nírú eléyìí ń bá ọmọ yẹn tá a bá ráfa tó ń wá sí tó ń sójú ọ̀nà ọlọ́run tó pèèyàn sí di òdodo tọ ìyẹn máa níwà níyẹn ni pé àìwọ ah, Ọlọ́run bó bá fún mi lọmọ ọkùnrin àbí àkọ́bí ni àbí àbí abígbẹ́yìn ni àbí ilé nínú àwọn ọmọ mi ah fi sílẹ̀ kí ó kó di tí ó mọ báwọn sọrọ àníyàn tó dáa ni bá a sì a sì ń ṣiṣẹ́ kò túmọ̀ sí pé ọmọ òní ní tí ó ní láyé àmẹ́lẹ́ yìí ò gbọ́dọ̀ jẹ́ ìpìlẹ̀ wa àníyẹ̀tù ṣáàrùtù lil amal ṣáàrùtù li sihhati al amal àníyẹ̀tù ṣáàrùtù li sihhati al amal kádẹ́ká níyàn wa kó dáa torí pé àníyàn òun ni ó jẹ́ kí tá bá ń ṣe jama kó gbè wá kó lálàáfíà kó di ń tọ́lọ́run ọba tí ó tẹ̀wọ́ gbà lọ́wọ́ wa àmọ́ tá níyàn ò bá ti dáa tá à ń fi àníyàn ayé tá à ti ń ṣiṣẹ́ àlùkìyàmọ̀ àbúrú ńlá o eléyìí kò bójú so èròǹgbà àwọn ìjọ áádùn nìyẹn tí nítorí ìhúdù tó sọ òun náà fẹ́ lówó ni òun náà fẹ́ ní ọmọ ni òun náà fẹ́ ní tíyàn máa ń ní láyé ni ló fi sọ fún wọn pé wọn máa àlùkùn àléyìn mí ní àjẹrò ede n'i ní yi ṣe yìí tí mò ń pè sódò ọ̀nà ọlọ́run yìí ní ìṣe kẹ́lẹ́bà lè fún mi lówó kẹ́lẹ́bà lè fún mi ní ilé kẹ́lẹ́ fún mi ní nǹkan kan nínú àwọn àǹfààní ayé rárá gbogbo àgbáńlá ayé òun náà ni ó sàn mí lẹ́sàn torí ẹ̀kọ́ gbogbo wa lálàáfà wa wa ló bí ló bí tó bá ti di di ọ̀rọ̀ ká ṣiṣẹ́ ẹ̀sìn ká wá ìmọ̀ ẹ̀sìn ò nìyẹn o bí yẹn bá fọmọ sí lásù tó lọ rí ìdẹ ẹnjìnírìn ayé ni kò sáburú mẹ ẹ afẹ́kọ́ lówó náà ni àfọmọ sí unilag ayé ni afẹ́kọ́ lówó ni ọmọ tá a bá fi ọmọ síbi tí wọ́n ti ń kọ́ ẹ̀kọ́ ẹ̀sìn ẹ̀kọ́ alukur'ani ẹ̀kọ́ sunnah àti gbogbo tó pọn wọlé àbí tí ó mú kí ẹ̀kọ́ ní kó jókòó lára wọn àníyàn tá a máa ní àlùkìyàmọ̀ ni o eléyìí náà ló dé gbogbo ṣẹ́ẹ̀sì pátá olùpẹ̀rún ni olùṣèkọ́mọ̀ ni ìmáàmù mọ́tíláṣí ni àfa àkọ́mọ́kéwú ni jẹ̀mọ́ àníyàn wa ìní àjíríyá ilẹ̀ alárọ́bílẹ̀ lẹ́mìn ọlọ́run mo fẹ́ kó sọ mí lẹ́sàn-án sọ báwọn yẹn bá wá ń fún wa tí wọ́n compensate wa tí wọ́n fún wa ní àwọn mòdòmódò kan kò sábúrú mbẹ kíyàn gbà á gbà náà ni bóyá ń fún yàn lé látàrẹ èèyàn fún yàn mọ́tò látàrẹ wọ́n fún yàn lówó látara rẹ̀ àmọ́ ọkọ ló mọ̀ sọ wípé àà ẹ bá fẹ́ kí n máa pẹ̀lú fún yín kí n máa pẹ̀lú fún yín ẹ mọ̀ fún mi lówó oṣù o tẹ́ ẹ bá lè fi fún mi dẹ̀ ní ìníkùn ọ̀hún. àwọn arímọ̀mù tó wá kírun fọ́tẹ̀ kan àjùmọ̀ ọmọ akékeré wákìlì ẹjọ́ mi kọ́ ẹjọ́ mi kọ́ àwọn jẹ́mọ̀ sanwó oṣù nílé ẹ pé kínní yẹn nìyí ó jìnà sí bí yẹn máa ń gbọ́ létí bẹ́ẹ̀ ni a lè gbé léèwé kí títí àkómọ́ wà léèwé títí ò wá sùn kí ló dé wọn ò sanwó oṣù fún díẹ̀ ṣe fún mi ṣe fún ọ òun ni àkèrè ń kó lódò tí a bá sanwó fún títà owó iṣẹ́ rẹ̀ yóò lè tún tẹ̀síwájú àgbé mọ́tò fún yàn kó bá wa túnṣe àfún lówó àtúngbé lọ́gbà mi ìní hmm, ṣe olùbàbà tó fún mi lówó ìsáburú mẹ́ ọ̀rọ̀ ayé ló mọ ayé lè lè àǹfààní ayé ni àmọ́ àwa ń retí mọ́mù kó wá kí n fún wa mọ́mù ah, rárá o ẹ kí ni fúnra yín o èmi kí ni ó ń lé dèrè má tẹ̀ sanwó oṣù àrètí dàdá ni kó wá pẹ̀lú ó ara o à mi ò mi ò mi ò mi ò pẹ̀lú mọ́ mi ò pẹ̀lú mọ́ kí ló dé nígbà wọn sọ oṣù yìí ṣẹbi kò ṣe gbọ́ títí ṣe wá rí ìmọ̀ tí yẹn máa ń ní láti lè fi ṣe àwọn ṣẹ́ẹ̀tì yìí bẹ́ẹ̀ náà lòun náà ṣe rí aláyà kọ́ mọ́ kí wọ́n ní nǹkan wọn kí wọ́n kí lóde à nígbà wọn sọ wọn lè kọ́ mọ́ kí wọ́n àrárá ó kọ̀ ó mọ̀ kọ́ mọ́ kí wọ́n yes ó mọ̀ kọ́ mọ́ kí wọ́n àfi tó bá mọ̀ pé tọ̀ ààyè àti kọ́ mọ́ kí wọ́n yọ mọ́ o tún fẹ́ mú ojúpọ̀nà dáwà míì iṣẹ́ ẹ̀sìn míì àmọ́ ló wá pàṣẹ yányányán o fáwọn èèyàn lẹ́sìn mọ́ àbáyẹ ṣe wá sí wọn ni ìwọ̀n ah, ṣe wá sí ṣe wá sí ah, bàbá lọ wá sí wọn ní fún alówó kankan so inú èdè ṣe wá sí mọ́ kí wàá lọ wá ń ṣe ìmọ̀ ń bẹ lára rẹ̀ eléyìí ní ìpínlẹ̀ ìwáyé láti máa rí ìyàtọ̀ ń bẹ láàrin amẹ́lù júníà wà amẹ́lù àkàrọ̀ àníyàn tá a máa fi ṣiṣẹ́ iṣẹ́ alìkìyàmà àníyàn alìkìyàmà náà ni o. àmọ̀rí tí ẹ̀sán rẹ̀ lọ́lọ́mù àníyàn tá a máa fi ṣiṣẹ́ táyé ayé náà ni a sì máa retí ẹ̀sán rẹ̀ náà láyé. ẹ̀sìn tún wá fún wa níyàn da ìyẹn tún máa fi àníyàn alìkìyàmà fi ṣiṣẹ́ táyé bẹ́ẹ̀ ni táàsì tún gba aládá láyé àti lálùkìyàmà náà àmọ́ ti iṣẹ́ alùkìyàmà àyífà ní ẹ̀kìn kan sí àfi àníyàn ìmọ̀ orokan èrè rẹ̀ ẹ̀san rẹ̀ lọ́dọ̀ ọlọ́run. anábíwá Hud alayhi salatu wa salam wọ́n ní أتبنون بكل ريع آية تعبثون ń sọ fún àwọn ìjọ rẹ̀ wípé ọlọ́run tí mò ń pè yín sí òun ní òye tẹ́ ẹ̀ ń kọ́ níbi àwọn eh, àwọn ilé ilé rẹ̀gẹ̀dì tẹ́ ń kọ́ látara àpáta àbí àpáta wọ́n fún ọ ní òye òní wọ́n wá ń kọ́ àwọn ilé ńláńláńlá ẹ̀rí bámbámbá. وتتخذون مصانع لعلكم تخلدون bẹ́ẹ̀ náà ni wọ́n ń kọ́ àwọn edifice àwọn towers àwọn ìjọ húdù ni wọ́n ń kọ́ ilé bẹ́ẹ̀bẹ́ẹ̀bẹ́ẹ̀ la'allakum takhludun wọ́n wá ń kọ́ nìyí àwọn ilé tí wọ́n gbé wọ́n kàn kọ́ wọ́n kàn kọ́ lẹ̀ mansions edifice towers wọ́n kọ́ àwọn ilé nu bambabambamba sábẹ́ àpáta sínú àpáta sórí òkè wọ́n kọ́ káàkiri àwọn ọgbà ńláńlá wọn ò sì gbé bẹ́ẹ̀ lẹ́mọ́ èyí tí wọ́n ń gbé ọ̀tọ̀ wọ́n kọ́ àwọn míì kalẹ̀ tí ò sẹ́ni kankan tó ń gbé bẹ́ẹ̀ làálẹ̀ kún tí a sùn dùn èyí ìdá ti ṣe yìí nìyí wọ́n ń ṣe ẹ mọ̀ àwọn gbà pé ọrọ̀ ń bẹ dúkìá ń bẹ káàkiri máa ṣe lẹ̀ wọ́n mọ̀ pé dákan ń bẹ táwọn ò ní sí láyé mọ́ so ìṣe sí ẹni tí kò fẹ́ fayé lẹ̀ ẹni tó rò bóyá pé ilé ayé lòun mọ̀ gbé lọ kánitán ṣe oníṣẹ́ sí wọn ìlànà bí wọn fi sọ fún wọn pé eléyìí tẹ́ ń kọ́ yìí à àdúnìyà ni dúnìyà nítorí kéré ní ayé ní tí ò pẹ́ òun ni náà ń pè ní ayé náà ń pè dúnìyà tó ti láàlàá ti tiẹ̀ tí ó parẹ́ torí ẹ̀ ilé ayé gangan fún rẹ̀ táwọn pè ní ayé gangan fún rẹ̀ jàmá mùsùlùmí níjọ́ kan náà ni ò ní dáyé mọ́ tí ó parẹ́. tọ́ básìkò eléyìí ò báyìí tí tó ilé ayé oníkàlùkù wa yóò mọ̀ parẹ́ lẹ́yọ kọ̀ọ̀kan òun là fi bá wọn bàbá la bàbá tó ní bàbá wa là fi bá wọn láyé torí ilé ayé tí wọ́n ti dópin. sòtòrí ẹ̀ mùsùlùmí àìmọ́ gbégbèsè ayé ká máa kó ọrọ̀ jọ gẹ́gẹ́ bí ẹni tá à ní fayé lẹ̀ àìmọ̀ ṣe bẹ́ẹ̀ jẹ̀mọ́ àìmọ̀ ṣe bẹ́ẹ̀ nǹkan ni ìmọ̀ ìmọ̀ múyàn kì í múyàn ronú àlùkìyàmọ̀ tá a bá sì wò nínú ìṣesí ọ̀rọ̀ ni ìṣesí ọ̀rọ̀ ẹlòmíì ọkọ̀ tí ó rà ọkọ̀ tó dá sí pé jẹ̀mọ́ <laughs> nǹkan kan ò ní lè lára ń bẹ̀ mí ní àmọ́tò ah, yẹn à ah, wọ́n fẹ́ last day báyìí ó máa pariwo ní wọ́n fẹ́ ṣe kíní báyìí ó máa ṣe gbogbo security tí nǹkan kan ò ní kíní ṣe èèyàn tí òfin ní jẹ gbé ní mọ́tò síbẹ̀síbẹ̀ jẹ̀ máa ń gbà àsìkò bá tó ìyẹn ó kú àbíyàn ní kú ìyẹn ó kú wọ́n lẹ́nìkan lówó olówó gan wọ́n wá kọ́ ilé tó pọ̀ nínú àgbàlá àgbàlá rẹ̀ yìí nìyí ó lọ bíi ten acres àmọ́ bí tóun nìkan fúnra rẹ̀ tó ń gbé tó jẹ́ bẹ́ẹ̀ dúró ẹ̀ ẹnìkan ò lè mọ bẹ́ẹ̀ afẹ́ni tí wọ́n ti fi bẹ́ẹ̀ hàn ó kọ́ débi pé ó ti nìkan bọ́ sí nìkan bọ́ sí nìkan bọ́ sí nìkan bọ́ sí nìkan bọ́ sí nìkan àfi tó yẹ pé o bá ń gbé nìyẹn lókun gbogbo ẹ̀sìn lóní security jẹ̀mọ́ àwọn ọmọ rẹ̀ ti wá lọ sí ọmọ àlù èbó tàbí olówó nìkan ló wà lé àtàwọn tó ń bá a ṣọ́ọ̀bù ó wá ara àwọn security rẹ̀ lórí pé wọ́n pé wọ́n travel lọ ó wá kó wọn nìkan lé àwọn ará àdúgbò mọ̀ bó ti kú a week after wọ́n tó mọ̀ bó ti kú ṣe gbogbo ẹ̀ náà nù torí ẹ̀ ayé bó ṣe rí ni náà ní bó ṣe tuma náà nù wọ́n ní owó ṣùkùṣùkù dáwáyé òun láyé kò bẹ́ẹ̀ lọ ti parí náà nù ètò parí náà nù so gbogbo ọlá tí yẹn bá ń lò dìgbà kan ni gbogbo òṣèlú tá a bá ń lò dìgbà kan ni gbogbo àlàáfíà tá a bá ń lò dìgbà kan ni torí ẹ ìlànà bí sallallahu alaihi wasallam fi ní albazazatu min al-iman gbogbo ìgbà kọ́ nìyẹn máa ń ṣe pé kúnyìn ṣá máa dán kó máa dán kó máa dán máa lókùrọ̀ lẹ́kọ̀ọ̀kan kó máa jẹ́ kọ̀ fáwọn èèyàn ó sì mọ jẹ́kọ̀ọ́ fún wọn náà yorùbá náà kọ kọmọ yanu yanu ya ẹlòmíì bàjẹ́ yóò para láàárọ̀ yóò para lọ́sùn yóò para lálẹ́ ẹlòmíì bàjẹ́ ẹlòmíì gbogbo bàjánu yanu yanu orí yanu gbọ̀njà kó sá mọ lù gbogbo gbàrà ọ̀pọ̀ àjẹkù kó rọ̀ fún nígbà míì òun tó bẹ́ẹ̀ kẹ́ni tó bá ti ń ṣe nǹkan nìjàmbá ní tó túbọ̀ sí kẹ́ni yẹn ó ti da ẹni rẹ̀ dé nǹkan. ó máa lé ṣàgbẹ̀ lójú yòyò ní gbogbo ìgbà rárá ẹ̀ kó rí bà. torí ẹ̀ Islam ò ní a máa ṣàyé ká máa jàyé àmọ́ kárí ayé gẹ́gẹ́ bí irinṣẹ́ tálíkì amófin rọrùn fún wa ká má rí ayé gẹ́gẹ́ bí àwa àlọ ibi tá a wá tá a ní lọ mọ́ ká rí bẹ́ẹ̀ eléyìí ni tó bá wò dáadáa kì í sábà bẹ nínú ìròrí àwọn aláìní ìròrí àwọn olówó ni àwọn ọlọ́rọ̀ àwọn onípò àwọn tọ̀kúlù mọ̀ lórí wọn ni tó bá yẹ pé àwọn tálíkàdé ọmọdé ládóṣe bí ọ̀rọ̀ tó yẹ wọ́n yẹ pé àfàṣẹ lọ sí àjì láti bí ó ti yá ẹni dágbére nígbà bá dán wa mọ̀ sọ fún wọn bí tálíkà ṣe rí ọ̀rọ̀ ayé nù tálẹ́ kò lẹ́yìn ìrẹ́dá gbèrè fún ìṣúgbẹ́ mú dání kí ní bẹ́lẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ báwọn ṣe ráyé nù torí ẹ̀ lẹ́fì máa rí i pé ibi tẹ́sí máa rọ́pọ̀lọpọ̀ àwọn tálíkà ibi tó lè pa wọ́n lára ni àmọ́ lówó jàmá mùsùlùmí à olówó tí ó mọ gbọ́ wà sí ikú ẹ wà jìnnà tẹ bá ṣe wà sí fífó lówó kò ní dọ́dọ̀ yín gbọ́ wà sí náà. torí pé àwọn èrò ikú ló tún fẹ́ pa wọn at least àwọn jẹ oúnjẹ tó wà òkè àwọn ọmọ tó wà òkè àwọn waṣọ tó wà òkè gbogbo tó wà òkè òkè òkè òkè dókítà rẹ̀ ń ṣe check up fáwọn ní gbogbo gbà kí ló tún fẹ́ pa wọn wọn á ní kò sí kú lójú àwọn <laughs> ìtumọ̀ owó nìyẹn bí wọn náà bá ní o lè máa jẹ o lè máa mu o lè máa gbádùn ní jẹ ọ̀rọ̀ eléyìí ò kọ́ fún ọ̀rọ̀ fún òdì tí túmọ̀ ní ìdílé ń jẹ àbí tí yẹn mú kò túmọ̀ bẹ́ẹ̀ lásìkò bá tó èyí ò nà ní. torí ẹ tàríkà lè ní àbò mo lè bẹ láti tún sórí bí o ní tàríkà ni mo ń ronú báyẹn olówó ò ní sọ fún mi pé òun ò bẹ lórí wọn sórí bí o ní láéláyé láéláyé gbogbo tó lè hàmù olówó lolówó ò ní fẹ́ wọn tàríkà mo gbé fún sí ẹ̀gbọ́n lẹ́yìn tẹ́lẹ̀ náà ẹ̀ tẹ́lẹ̀ ló bí ẹ bá kán lẹ́sẹ̀ náà ní kò sí nǹkan lẹ́sìn mọ́ mọ ìyàtọ̀ láàrin méjèèjì so eléyìí ní ṣe sí àwọn ìjọ áádù wọ́n ní jàmá wọ́n ní owó wọ́n ní ọrọ̀ gidi ọlọ́run fún wọn fúnra àwọn mìíràn àwọn afúnímọ̀ tẹ̀sí wọ́n ní ọrọ̀ tọ́lọ́run fún àwọn ìjọ áádù ojú tọ́nà fún fèrè àwọn ẹ̀lọ́ nínú ọ̀rọ̀ jẹ̀mọ́ òun ló mú ọmọ kọ́lé bámbàbàmbà fún ògbé ọkọ̀ọ̀kọ̀ lásán lé hẹ́rìmọ̀ kánkákánká fún ògbé kí lè ṣe nípa gbé búlọ́ọ̀kù ilé scarf wọ́n scarf wẹ̀ lára pátá. وإذا بطشتم بطشتم جبارين Ànábì wa Húdù alayhi salatu wa salam, onítọ̀hún ti gbogbo tọ́lọ̀ tó ṣe fún yìí náà, Bẹ̀tọ́ṣtún, Bẹ̀tọ́ṣtún jabbarin, ẹ̀ẹ́rìn, ẹ̀ ń lò gbèsè ayé táǹkù táǹkù ni, ẹ̀ ń lò gbèsè ayé ìjẹgàba lórí àwọn tí ò ní nínú ìlú bẹ́ẹ̀ ṣe ń ṣe nìyẹn àwọn tó kéré sí yín fattaqullaha wa ati'un ẹ̀páyọ̀ ọlọ́run ẹ tẹ̀lé mi ẹ̀páyọ̀ ọlọ́run ẹ tẹ̀lé mi ẹ jìnnà sẹ́bọ wattaqul ladhi amatnakum bima ta'lamun ẹ̀páyọ̀ ọlọ́run ọba tó dá sí pé àmọ́ dẹ́kun bí máa ta àmọ́lù gbogbo tẹ́ kójọ lọ́rọ̀ yìí ọlọ́run ló pèsè ẹ̀ fún yín bẹ́ẹ̀ ni ọlọ́run ló pèsè ẹ̀ ẹ̀kọ́ nù fún wọn náà owó lo níní ilé lo níní kìí ṣe agbára rẹ kìí ṣe làákàyè rẹ kìí ṣe ìgbìyànjú rẹ kìí ṣe kìí ṣe kìí ṣe ọlọ́run ló pèsè ẹ̀ fún ọ àwọn míì gbìyànjú ju ọlọ tí wọn ò rí gbogbo tá a bá ní jẹ̀mọ́ ọlọ́run a máa fèsì lọ́dọ̀ lórí ọkàn wa á fìrìnlẹ̀ bẹ́ẹ̀ pọ́lọ́run ló ṣe é lórí ahọ́n wa á sọ síta pọ́lọ́run ló ṣe é á sì lo nǹkan ni á lò láti lè fi wọ́yọ̀ nu ọlọ́run ọ̀nà mẹ́ta tá a máa ń gbà dúpẹ́ fọ́lọ́run ọba nìyẹn torí ẹ̀ sábàbí tá a fi ní tá a ní òun kọ́ là máa fi ọpẹ́ fún pàápàá ọpẹ́ òun kọ́ là máa fi fún ọlọ́run tó ṣe orí fún wa òun náà ni àmọ́dẹ́kùn bí aníhàmì wa banin olúwa wa yìí òun ló pèsè fún yín ní ọ̀pọ̀ janturu bí aníhàmì àwọn ọgbà ọgbà oko tó pọ̀ rẹ̀ pé aníhàmì òun náà ni àwọn ọrọ̀ àwọn ìdẹ̀ra àwọn ìdẹ̀ra ọgbà oko ni nǹkan jíjẹ mímu ni lórí ẹ̀ràn tọ́lọ́ pèsè fún yín wàbáníìlì àti ọmọ gbogbo nígbà míì ìyá máa lówó ìyá máa kọ́lé ìyá máa ẹ̀hẹ́n tí ò ní lọ́mọ ọlọ́mọ sí ọmọ ń máa ń pèsè rẹ̀ fún àwọn kẹfìrí bí ṣe máa ń pèsè rẹ̀ fún mùsùlùmí àmọ́ kẹfìrí kìí fi oore ni kìí fi tì sọ́dọ̀ lọ ọlọ́run fi máa ń ṣe ìrègùn ìrègùn nù ọ̀bọ onírègùn òun lọ́lọ́run ọmọ ènìyàn àìṣe règún àyàfi kílà lórí bá délókù ọlọ́run bò fẹ́ káwọn ṣe règún ọlọ́run lọ́bọ onírègún àlùmọ̀nánù òun náà ni ọlọ́run ọbọ onírègún ni yóò kà fún ọ ní tó ṣe fún ọ nítorí òfin lẹ́tọ̀ọ́ kó mọ forí balẹ̀ fóṣà ọlọ́run sọ fún ọ àwa ìwọ èmi mo dá ọ èmi mo pèsè fún ọ èmi mo kọ́lé fún ọ èmi mo fún ẹ lọ́mọ kò wá fún mi lẹ́tọ̀ọ́ mi ìrègùn nù ọlọ́run ọbọ onírègùn lọ́lọ́run eléyìí ni kò yẹ kó máa gbẹnu àwa ọmọ ènìyàn ká máa ṣèrègùn lórí orí tá a bá ṣe fún yàn àmọ́ ẹni tá a bá ń ṣe oore fún tá a ń ṣe ẹ̀tọ́ fún tó sì ń sọ pé àṣẹ fóun à bá a bá yọ pin ojú rẹ̀ tá a fi hàn kò sáburú mbẹ̀ nínú ẹ̀sìn àmọ́ tí ò bá nídìí àìmọ̀ sọ o ti ń bọ́ sí kárí mi nu wọn ò bí ọ òun ní orojọ́ òun ní o ṣàlàyé ọ̀tọ̀ ọ̀tọ̀ dáàdì mi ìmọ̀ fún lówó dáàdì mi ìmọ̀ fún kíni mọ́mì mi ìmọ̀ kíni ọbẹ̀ ìdílé kan ṣẹ́rẹ́ tó lọ́kàn yẹn aṣọ tó wà lọ́nu ẹ̀ èmi ni mo fún o èmi ni mo fún ṣẹ́rẹ́ tó tún ẹwù ẹwù lọ́kàn yẹn ẹni tó ń jẹun yẹn oúnjẹ mi ló ń jẹ o mo kàn bẹ̀rẹ̀ sí ní ká ni kárí mi nu iṣẹ́ ti bàjẹ́ ládàṣẹ́ ó ti wọ́ mi ọmọ ènìyàn àìṣebáhùn àìmọ̀ ṣebáhùn ṣe òun bù wọn láṣìírí nínú àbóhùn tún wọn láṣìírí nínú àmọ́ tẹ́nìkan máa ń sọ fún ẹ wípé nítorí ẹ kó o ṣe fún òun ní ẹ̀tọ́ o ò ṣe fún òun tó ń rojọ́ rẹ káàkiri à tí wọ́n sì mọ̀ pé o ṣe ẹ̀tọ́ fún o tún ṣe àlékún lé e. kò sábúrú mẹ́ pé wọ́n náà sọ tí òun ló sọ fún mi pé mi ṣe fóun ẹ má dá lóhùn ẹbí ẹni kó fún yín fóònù rẹ̀ àbí ẹ̀jẹ̀ kò sí ẹ̀ nídìí ẹ̀ má wọrí ẹ̀jẹ̀ fi hàn yín tó bá ṣe fún wọn ọ̀ǹdì Bye bye mo send twenty thousand wọ́n ní báyìí báyìí bye mo fún hundred thousand wọ́n ní báyìí báyìí báyìí mo fún fifty thousand <laughs> kò sábúrú ń bẹ bí yẹn bá ṣe léyìn ìdí ló fà á àmọ́ ìdí ò fà á ìwọ ló kàn bẹ̀rẹ̀ sí ní ká òun ká bòròbòròbòròbòrò kárí mi nu kárí mi ẹni máa ń ṣe báà ní ó ń fi èrè iṣẹ́ rẹ̀ ó fi ń jóná kò sẹ́ẹ̀kan fún lọ́dọ̀ ọlọ́run so olúwa wa ọlọ́run nìkan ní máa ṣe règùn lọ́bọ onírègùn ọlọ́run ó kà ní sin ọlọ́run yóò kà òsìn yóò kà bẹ́ẹ̀ ni ọlọ́run ó lórí àsìn ò àsìn yóò ṣe lórí lórí ọbọ ọba ni húdù ń sọ gẹ́gẹ́ bọ́lá ṣe fún wa nínú àyà yìí àní àmì ọlọ́run fún yín ní àwọn gbogbo àwọn àwọn nǹkan sìn àwọn ìdẹ̀ra lọ́kàn òjọ̀ kan ọlọ́run fún yín ní àwọn ọmọ wọ́n jẹ́ náà tí wọ́n yọ̀ọ́n ọlọ́run tó kẹ́yìn pẹ̀lú àwọn ọgbà ọgbà àdẹ̀ra ọgbà gbẹ́dùn àti àwọn nǹkan àwọn omi asẹ́lẹ̀ rú bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ọlọ́run fi kẹ́ yín jẹ̀mọ́ owó tọ́lọ́run fi kẹ́ wọn tó túmọ̀ sí pé nípa ayé ọlọ́run kẹ́ wọn láyé ọlọ́run ṣàánú wọn ìsìnyàn fi gbígbé sí ayé rọrùn ọlọ́run pèsè rẹ̀ fún wọn síbẹ̀síbẹ̀ ẹ̀rí wọn ò sin lọ́run lọ́kàn ṣoṣo. èmi ọkàn fúnra lẹ́yìn kún mu àdábáyàwó mi náà aleyhi salatu wa salam ó ní à ah, èmi ń pààyà fún yín kí ọlọ́run kó má jábọ́ léyìn lórí kíbinú ọlọ́run kó má sọ̀kalẹ̀ léyìn lórí. mo páyà fún yín ẹ̀yin jọ mi mo páyà fún yín o kílẹ̀ kó má kọlù yín nínú ìbínú ọlọ́run nínú ìjì ọlọ́run kó má sọ̀kalẹ̀ léyìn lórí. jama wọn ní Abu Abu Darda Abu Darda ìtọ́nú àwọn sàhábà nàbí sallallahu alayhi wa wọ́n ló rí àwọn èèyàn lásìkò títí ẹ̀ tí wọ́n ń kọ́ àwọn ilé ilé bámbàbámbà ilé hẹ́rìmọ̀ hẹ́rìmọ̀ ah, ẹ̀yìn èèyàn nílẹ̀ ní fẹ́ràn lè yìí ẹrù bẹ́ẹ̀ ni kú láyéláyé ni pẹ̀lú gbogbo ilé ìnà ẹ̀páyọ̀ ọlọ́run gbogbo tí wọ́n ń sọ fún wọn pé ìjọ tí àwọn ìjọ áádùn tí wọ́n ṣe nígbà títí wọn jẹ̀mọ́ hundred thousand hundred thousand nísìnyí ó jùlọ kò wúlò mọ́. lọ́wọ́tọ́wọ́ wàláì wá délé olówó míì àbí òdi olówó míì ní tí ó fi owó ṣe wọn ò ní sọ fún ọkọ tó mọ̀ yìí pé eléyìí eléyìí ò fẹ́ kú ò fẹ́ kú eléyìí rò bóyá òun mọ̀ gbé ayé gbére kò bá ti díyàn lè kọ́ ọ lọ́mọnìyàn jẹ́mọ́ tó bá tásìkò kan hundred naira yóò rà torí ẹ̀ gbogbo bàbá bàbá ẹ̀yin màmá táwọn olùkàn ká fi property lẹ̀ fọmọ ọmọ ọmọ mi ọmọ mi ni ọmọ mi ni àwọn ọmọ mi ni jẹ́mọ́ mọ́ torí pé wọ́n fi ọ̀rọ̀ ọ̀lẹ̀ fọ́nà kó wá yapa òfin ọlọ́run mọ́ torí kó ní balẹ̀ kọ́lé lè fáwọn ọmọ rẹ̀ kó mú dúkìá ojú ìyá ọ̀pá àwọn yẹn kún pé má ti bẹ́ẹ̀. ọkàn pé ìjọba àti àjọba pariwo ọmọ ọmọ ọmọ kò sọ ní ẹ̀ṣọ́ àní ìwọ̀n ìjọba ìgbésẹ̀ àbúrò ẹ̀fọ́ ó lọ fún bàbá rẹ̀ náà ló lòdì fún mi wọ́n dákú bí kan ní kò sí ọmọ tó yẹ tó túmọ̀ sí gbogbo gbogbo náà dáàmú ayélujára fún wọn láti wá sí ọdún kan bẹ́ẹ̀ lọ àyẹ̀wò tó àìsí ìjọra náà lẹ́yìn máa ọmọ tí o máa ń tẹ́lẹ̀ bàbá rẹ̀ àìsí ìjọra náà lẹ́yìn máa ọmọ ọmọ ilé ogun bàbá àti ọ̀rẹ́ rẹ̀ ni tó bá tọ́lá bí ojú ọ̀rẹ́ wọn jẹ mọ́ kí wọ́n mẹ́ ṣe owó tó rẹ̀ lẹ̀ fún ẹ̀ yìí wọ́n mú lọ́nà haram ọ̀nà ẹni ojú wa tó bá wà haram náà àwọn ọmọ rẹ̀ gbọ́dọ̀ ìṣèṣe orí ẹ̀rọ àti èlò bó ṣe aláàbí àwọn ọmọ nìyí ẹ̀kọ́ náà sòrí wá a fi wọn ká fi lẹ́ka sílẹ̀ ní ti àwọn ẹ̀dọ́ ààrẹ fani mi ló wà ní ẹ̀ lórí kódà ní ọjọ́ ẹ̀ pẹ̀rẹ̀ ní wọn ìjà ìlọ àti ìgbà. mọ̀ àwọn ọ̀dọ́ tó sì gbé ìgbà yìí o àwọn ọ̀dọ́ ìṣeré ọmọ ní ìgbà yìí o wọ́n pa ọmọ ní ìgbà yìí o ìgbó àti pé ẹ̀sìn jẹ́ ilé yóò mọ owó fún ọmọ èèyàn fún ẹsẹ̀ àwọn èèyàn àwọn òfin ìgbà yìí ẹ̀dẹ̀ kọ̀ sí àwọn tó kọ́ ti lọ jẹ̀mọ́ bílẹ̀ ayé ṣe rí ìwà àpẹẹrẹ nìyẹn ilé tẹ́sẹ̀ pọ̀ tẹ́sẹ̀ pọ̀ tẹ́sẹ̀ pọ̀ tẹ́sẹ̀ pọ̀ tó ń pọ̀ téèyàn pọ̀ mẹ́ẹ̀ yóò wá di pé ilé ni wọ́n wọ́n tilẹ̀kùn ilé bàbá tó ti yẹn bìnà. ọ̀pọ̀lọpọ̀ tó wà ládùúgbò tẹ̀bá wo nísìnyí ẹ̀rí tí wọ́n ti yí padà láńlọ́dù ti kú àwọn ọmọ olójoojú ẹ̀ wọ́n di pé wọ́n wá kalé. bàbá tó kọ́ lẹ́nu ìlí òun ló ṣe sílò ẹ̀ lọ́dọ̀ ọlọ́run o owó ìjọba tó jí o ṣe é kọ́ owó èbó tó jí ṣe é kọ́ tó gbọjà tí ò sanwó tó wá sẹ́ndì òbí tí wá rí ẹ̀ sí fún ọlá ìdí ikú ìdúgbẹ́kọ́lé jẹ́mọ́. gbogbo eléyìí a máa ń pe ọmọ ọmọ ọmọ ọmọ ká máa wá pa àwọn èèyàn lẹ́kúnjayé ká máa ṣẹ́ lù torí pé a fẹ́ tẹ́ àwọn ọmọ lọ́rùn á lè tọ́mọ lọ́rùn á lọ́rùn. sọmọ ẹ sọ fún ẹ pé n tó nǹkan ní ojú òun lójú nígbà tí ó bá fi di àsìkò ọmọ ẹni tó kọ́ tó ń kọ́ ní ìjà náà ó lè mọ́ bàbá mu mọ́ tọmọ ó kọ ẹ tó ń lórúkọ ti tiẹ̀ ṣùgbọ́n náà kọ́ ti tiẹ̀ ni ìdá bàbá tiẹ̀ náà ti rẹ́lẹ̀ fún ẹ ìwọ náà ò sí bẹ̀ mọ́ ìwọ náà kọ́ ti tiẹ̀ ni torí ẹ ẹ̀yin òbí ẹ̀jẹ̀ ayé níwọ̀nba ẹ̀jẹ̀ ayé níwọ̀n ẹ̀tọ́jú ara yín ẹgbádùn ara yín ẹjẹun ẹmu ẹsùn wọn fi yàgbẹ́ ẹ ọmọ ọmọ ọmọ ṣé wàá kù ní ilé ìfọwọ́ ní ta ẹjẹ́ máa mú gàrí àbá ẹjẹ́ máa mú gàrí ojúmú gàrí ojúmú gàrí ìyàwó sọkọ mẹ́rin náà ní tí wọ́n dàbò fún bílọ́mọ ìlọ ni wọ́n máa bá tàbí ọmọ yóò fi ìfilẹ̀ ní ètò ọ̀rọ̀ ni ètò ọ̀rọ̀ mo sì tó dé ló ló mú gàrí kọ́ ẹ̀ fún wa o tí wọ́n kúrò àlẹ́ ìwòsàn àmì ìyàn àkọ́ àfọwọ́ àlẹ́ ìkùnmọ̀ àdáàbà ó ní mo ń pààyà fún yín ìjìyà ọlọ́run ọba tó bọ́ sọ̀kan ìlẹ́yìn lórí ìjìyà àlùkìyàmà mo ń pààyà rẹ̀ fún yín kó mọ́kàn yín. قالوا سواء علينا ọwọ́n sọ fún ànábì wa húdù alayhi salatu wassalam tí wọ́n húdù sáwárùn àlẹ́yìnà أوعظت أم لم تكن من الواعظين òbí eléyìí tó ń sọ yìí kò ràn wá o ó bá wa sọ̀rọ̀ ọlọ́run ó bá wa sọ̀rọ̀ ọlọ́run ní táwọn oṣù láti èyí gbogbo tó ń sọ yìí àníbi ẹ̀ sọ tó sọ kò fún àwa bákan náà la rí kìíní pé àìnígbàgbọ́ wa sọ́lọ́run tó ń tó wá sí kó tó máa ṣe wá sí tọ̀ nígbà tó máa ṣe wá àti rẹ tó rojọ́ tán ìbẹ̀rẹ̀ làwà o wá àti rẹ ò lè yí wa padà wá àti rẹ ò lè yí wa padà a máa ń wáyé bẹ́ẹ̀ ẹni ọlọ́run bá ti kọ ànùmọ́ kò sí wà síbẹ̀rẹ̀ ṣe fún lóòótọ́ rọ́ọ̀hún àléhìmá àǹdàmtáhùn àmàlàmtòǹdínhùn láàyò pinnu ẹ mọ̀ gbọ́ lẹ́nu ẹlòmíì gbọ́n àfà ẹ má dára yín láàmú mọ́dàrà yín láàmú inú ògbà tẹ́ ń sọ ni kò sí tẹ́ lè kà kúrò àkẹ́kọ̀ọ́ fún kúránì so ó ti pẹ́ tí kìsìrì ti máa ń gbó lóhùn yẹn òun náà lẹ́nu láti sọ̀rọ̀ hàmì yìí sọ̀rọ̀ ọ̀hún àlẹ́ iná àwọ̀ àṣà amlamta kún nínú ìwárí ìdínà yálà ó kìlọ̀ fún wa òun ṣe wá àti fún wa ọba sọ̀rọ̀ ọlọ́run àbúrò tẹ̀ kìlọ̀ fún ọba sọ̀rọ̀ ọlọ́run àwọn òyìnbó padà bá a ṣe rí òun náà nìyí. iná tó dá gbogbo ìwálé wọ́n lè wọ àwọn tó ń bá wa sọ gan-an rẹ̀ ibi àwọn ọ̀rọ̀ sún àwọn èèyàn tó ti lọ ká dáyé mi. ìtàn lásán ló sọ gbogbo tó sọ yìí kò tó lórí rẹ̀ ni. wọ́n máa ná iná bí wọ́n á bẹ̀rẹ̀ bí ìyá kankan ò sí lè kàn wá. إن في ذلك لآيات وما كان أكثر المؤمنين وإن ربك لهو العزيز الرحيم ọlọ́run ọba ní fẹkẹsàbúhù ọlọ́run ní bẹ́ẹ̀ làwọn ìjọ áádùn náà ṣe pé wúdù alábì wúdù alayhi salatu wassalam wọ́n pè nírọ́ wọ́n ló purọ́ ni wọ́n gba ọ̀rọ̀ rẹ̀ tí ń sọ fún wọn léyìí tọ́lọ̀ fi ràn wọn tọ́lọ̀ fi ràn nàbì wúdù sí wọn wọ́n pè é wọ́n ló nírọ́ ni wọ́n parọ́ mọ́ ní tí èsì ti tiẹ̀ òun ni wọ́n lẹ̀ mọ́ ọlọ́run ní fahalakinahum ọlọ́run ní tí wọ́n ṣe yẹn nìyí ló wá mú wa ọlọ́run ní àwa pa wọ́n rẹ́ lọ pa wọ́n rẹ́ pẹ̀lú ìgbé iná fi náà nìkànlá ááyá ọlọ́run ní ẹ̀yìn tẹ́ǹgbọ́n wà sí tẹ́ǹkà alukùránì ẹ̀yin tẹ́ ń gbọ́rọ̀ òun ọlọ́run yìí bẹ́ ẹ bá láròjinlẹ̀ ẹ wo dáadáa àmì ń bẹ ẹ̀kọ́ ń bẹ fún yín nínú ìtàn ìjọ áàbì tọ́lọ̀ ọ̀rọ̀ húrù sí wọn. wọ́n máa kẹ́ẹ́dá sẹ́rùn mọ́fìnrin àmọ́ ọ̀pọ̀lọpọ̀ ọ̀pọ̀lọpọ̀ ọmọ ènìyàn aláìnígbàgbọ́ ni bá a ṣe ń sọ yìí náà ẹlẹ́mìíràn hmm, àwọn ìtàn àwọn ìlànà ìtàn ọ̀rọ̀ ni kíní kan ni ẹlẹ́mi oṣù náà sọ bẹ́ẹ̀ mo mọ ìyá láì nígbàgbọ́ sáwọn ọ̀rọ̀ ọlọ́run ọlọ́run wa inna rabbaka lahuwa al-azizur rahim olúwa wa ọlọ́run ọba wa nìyí ọba ọba olùborí lọ́lọ́run ọba tí máa borí gbogbo ọ̀tá rẹ̀ òun náà ní ọba tí máa kẹ́ni òun náà ní torí ẹ̀jẹ̀ bá mùsùlùmí ó dọwọ́ wa òun náà bá fún wa nínú owó tó fún wa nínú ọmọ tó fún wa nínú ipò tó fún wa nínú ọlá nínú ọlá jama ẹ má jẹ́ àfi ṣe lọ́hùn ẹ má jẹ́ àṣẹ lọ́hùn látara rẹ̀ ojú wa ọwọ́ wa ẹsẹ̀ wa etí wa oríkèéríkèé ara wa ilé la kọ́ ni àbílẹ̀ la fẹ́ kọ́ ni ọkọ̀ la ni àbá gbèrò àti ní ni ẹ̀jẹ̀ wa lọ́nà ẹ má jẹ́ àṣẹ lọ́hùn ẹmọjà torí eléyìí kábọ́lọ̀ wórogún bí ó báyìí ti dé kádúró tọlọ́run tó bá tún dé náà káfọ́pẹ́ fọlọ́run ọmọ lórí ẹ̀ náà ni abẹ́lọ́run Allah subhanahu wa ta'ala fọlọ́n kò mọ́ fi ní tí ó fún wa nínú ọ̀rọ̀ èyí tó kéré èyí tó tóbi tí ó bá fún wa ń bẹ̀ abẹ́lọ́run kọ́ lọ́mọ́ fi ṣàdánwò fún wa o kó mọ́ fi gba ìyámọ̀ lọ́wọ́ wa ọlá هذا السواد يسجد له وصلى الله على سيدنا محمد وعلى آله وأصحابه وسلم والسلام عليكم ورحمة الله وبركاته بيري واحد نعم وعليكم السلام ورحمة الله وبركاته Um, what you say, Sydney? Don't let you sit down, but I know she's down enough. wọ́n tún yàtọ̀ sí bíi like by strength and by pé bọ́ sí pé wọ́n lè fi ọwọ́ tó ké ibi àpá ẹ̀ ìjì àbíkọ̀ kan bí ìkan bí ìpẹ̀lọ́wọ́ ọ̀rọ̀ ni wọ́n máa ń gbà. Nígbà tí wọ́n gbà ń mú ẹni tó ń ṣe àtúrò wà á wà tó tó bá ń lè sáré sí ìmọ̀ tí wọ́n lè fi àtúrò àwọn ọ̀rọ̀ ẹni tẹ́lẹ̀ padà alákọ̀ọ́kọ́ ni pé àwọn ìjọ hàn yìí ṣé bá ṣe rí làwọn náà rí léèyàn. èsì lórí ẹ̀rọ náà ni pé bá ṣe rí làwọn náà rí lára ọmọ ádámà ni wọ́n báṣáàrù ni wọ́n èèyàn ni wọ́n orí kọ̀ọ̀kan ni wọ́n ni wọ́n ní méjì apá méjì méjì méjì ni wọ́n ní báwa náà ṣe rí wọn ò ní mẹ́rin bẹ́ẹ̀ lẹ́sẹ̀ náà bá a ṣe rí làwọn náà rí àmọ́ ẹgbẹ́ mi tí kùránì fẹ́ nílẹ̀ ọlọ́run dá wọn lẹ́nìkan tí wọ́n ga wọ́n ga wọ́n sì wọ́n wà lọ́fìtì ìnàkíyàn ga kì í wá ṣe gíga lásán gíga pẹ̀lú strength àtagbára ni wọ́n ṣe rí nù ó ṣe ṣe kó dájú pé ìjọ aádùn wọ́n bá rí bí pilot nìyẹn wọ́n lè gbé sókè báyìí. <laughs> wọ́n ti rí ọlọ́run ó dá wọn ní àwọn ẹ̀dá ńláńlá lẹ́gbẹ́ àmẹ́yẹ̀ ni wọ́n so táwọn náà bá sì wò á rè pé irú wọn lè máa pọ̀ àmọ́ àmọ́ rí wọn lẹ́ẹ̀kọ̀ọ́ kan nínú ọmọ ènìyàn ní ní around eighties nílẹ̀ yorùbá ẹnìkan bẹ́ẹ̀ máa ń super d super d tó bá fẹ́ jẹun yóò jẹ kírètì ẹyin twenty five òní máa jẹ tí wọ́n bá sì dáná oúnjẹ fún mi yín yóò jẹ ìdajì àpò rẹsì tó bá sì fẹ́ ru sìmẹ́ǹtì tó máa ru báàgì sìmẹ́ǹtì fifty débi pé tí mọ́tò bá ń lọ àbí tó bá stáàtì mọ́tò níwájú rẹ̀ tó dúró síwájú mọ́tò ìdúró síwájú ẹ̀ yóò sì fi agbára rẹ̀ fi mú mọ́tò mọ́lẹ̀ tí mọ́tò níbi tí ó lọ tó kàn wọ́n bọ̀ bọ̀ lẹ́kọ̀ọ́ náà ọmọdé wa sọ ọ̀kadà ọwọ́ kan ní wọ́n fi mọ́kànlá báìkì àwọn Suzuki John tó bá wà tí ò gorí ẹ̀ tó stáàtì ẹ̀ pé fẹ́ mọ́ lọ tó bá fi lè gbá irin ẹ̀yìn ẹ̀ ń báyìí ọ̀kadà yẹn lọ́bì kankan sùpàdì náà òun náà ti lọ obìnrin ẹ̀ náà tún wá wà wọ́n pè é ní supermama ìyẹn náà tún wà bẹ́ẹ̀ tó ẹ̀kọ́ kan á mọ̀ ẹ́ rí bẹ́ẹ̀ ṣe pé á kúrò àwọn ẹ̀dá wò lélẹ̀ tó wà bẹ́ẹ̀ tó dá sí pé àkàndá ni wọ́n ọlọ́run níbi tí wọ́n ṣe wá àṣẹ fún wa ni so àmọ́ ìjọ áádù báwọn ṣe rí nù wọ́n ga wọ́n lára wọ́n lókun wọ́n lágbára wọ́n tún wá ní làákàyè àmọ́ làákàyè nì jẹ̀mọ́ wọn ò fi mọ́ lọ́wọ́ nítorí wọ́n sì fún wọn nínú ìdẹ̀ra iná nìyí wọn ò fi mọ́ lọ́wọ́ nílé pàtàkì àbí wọn ànábì Hud alayhi salatu wassalam tọ́nà fi bèbí láàrin wọn tó máa wá ṣèkìlọ̀ fún wọn ìgbéde lẹ́ẹ̀kejì ẹni tó ń ṣe àdúrà lọ́wọ́ tẹ́nìkan wá pè é pé wọ́n fẹ́ pè wọ́n fẹ́ fi nǹkan kan hàn án àbọ̀ wọ́n fẹ́ pè sákèésí tó lè lọ kó padà tí mo wá ṣe tó ṣe lọ́wọ́ ó ní pẹ̀lú nìkan tí wọ́n ń pè é fún tó wá pé bá mọ tó ń pè é fún wípé tí ó lè mọ lọ tó sì jẹ́ pé àìlọ rẹ̀ nìyí kò kópa lára bá ń tí wọ́n ń pè fún àbí bẹ́ẹ̀ ni kò kópa lára bóun náà àbí kò kópa lára bá ẹni tí yóò kópa lára bá tó fi kópa lára bóun ó lè mọ lọ ó lè mọ lọ tó ti yé kùránì ló ń kà ní kó mọ ká lọ àti ló ṣe ní kó mọ ṣe lọ kódà gan bí yóò kùránì yóò ṣe gidi gan ni tó kàn jókòó lásán tó kàn fọwọ́ lẹ́nu ó lè mọ lọ ó lè mọ lọ ìgbẹ́ nígbà míì wọ́n máa pè yàn fún gbàgbà ní wọn ah ṣé tó wàá pè fún lélẹ́yìn ẹ̀hẹ́ ní tí ò ní kò nípalára kankan tó ń kó bá ni àbí tí tí ó kó bẹ́ni tí ó kó bá tí ó fi tó bá wà so ayè mọ́tò ní tá à ń ṣe ńlẹ̀ àmọ́ tó wáyé pé tí wọ́n ń pè wá sí ní tó lè pa wá lára ni àbí ní tó lè pa ẹlòmíì lára tí ó fi wá pa wá lára tẹ̀mọ́ so a fi ilẹ̀ a fi kọ́ a lọ síbi tí wọ́n ń pè wá sí ni a sì padà sí àmọ́ bá lọ kò sábòrò ń bẹ̀ ìṣòro rẹ̀ kò mọ̀ èyí tá a kàn gbìyànjú tó wáyé pé kì í ṣe nǹkan tó bùkátà kí èèyàn sọ̀rọ̀ àníwulẹ̀ sọ̀rọ̀ bàbá ti sọ̀rọ̀ adájọ́ pé àkàrò tá à ń ṣe lè a kàn ni ọ̀rọ̀ ọ̀rọ̀ èèyàn wáyé láàrin àfọ̀mọ́tàǹsì tó bá sì ní gbótọ̀ ó kù kàtàkà sọ̀rọ̀ á sọ̀rọ̀ kò bá àsìkárù wájú níta bá ti pè ní ìjọsìn súnà ọwọ́ wa ló wà ọwọ́ wa ló wà á ṣe é bá a bá ṣe pé yìí rẹ̀ wá lọ́rùn ni àmọ́ ìjọsìn tó jẹ́ ìjọsìn ọ̀ràn yàn eléyìí ò sí lọ́wọ́ wa ẹ̀tọ́ ọlọ́run òfin ọlọ́run ọba ni láàfin lè ṣe ogún ṣe wù wá bẹ́ẹ̀ ni ìyẹn kí oṣù sórí lọ́wọ́ nísìn ẹ̀wọ̀n ẹnìkan béèrè rẹ̀ ẹnìkan béèrè wọn á fẹ́ kúrò mẹ́lọ́wọ́ lọ́wọ́ ẹ̀ tó ń béèrè rẹ̀ rárá àmọ́tọ̀ èèyàn kí zúrì lọ́wọ́ àyàn náfìlà zúrì lọ́wọ́ làwọn ń gbóhùn ẹni nǹkan tó fi ẹ nínú bọ́ fún wa lówó tá a torí ẹ̀ wà nílé ó sì ló ń kánjú bàbá jáàmù kò sábòrò mẹ́ torí pé àlùtọ̀tọ̀ wẹ̀rú àmì èrò náà fi hì ànábìlẹ̀ tó ń ṣe náfìlà òun ni aláṣẹ lórí náfìlà tó ń ṣe ìṣá àfáàmà ìṣá àkàrà tó bá wù ú ààwẹ̀ náà fi ìlà tó ń gbà kó máa gbà lọ tó bá sì wù ó sì lè tó dà kí kọ̀ ìfowópamọ́ tó lọ kó torí ẹ̀já kò sábìrì ń bẹ̀. sòyẹ́ ń gbà rẹ̀ mọ́ndé wà lọ bí ìfowópamọ́ wà dùn fẹ́ bí aago mẹ́fà tó ń pín oúnjẹ náà ah! wọ̀ fún lówó sí wọ́n máa tún gbé tiẹ̀ náà fún un. Ah! ó jẹ́ ló bá jà á sẹ́ni yẹn ṣe lọ́run kò ṣe lọ́run torí òun ni aláṣẹ lórí ìjọsìn tó ń ṣe ọ̀ràn yẹn ni ilé ṣe báwọn àmọ́ náà fílà a lè ṣe bẹ́ẹ̀ so àmọ́ àárọ̀ ìwọ náà àwẹ̀ tó ń gbà láti aago márùn-ún ìdájí títí tó fi dáago mẹ́fà rọ̀lẹ́ tí ò dúró láàrin wákàtí kan tó sínú lọ lórí wa torí ẹ̀já ó torí akíkọ̀já wọ́n ṣe bẹ́ẹ̀ ó lè ṣe o wọ́n ló ní nǹkan rẹ o àmọ́ wọ́n ṣe bẹ́ẹ̀ èyí ọ̀kan ẹlẹ́ẹ̀kejì ẹ dákun kí wọ́n fẹ́ fún yàn ní wàlímà ní patí tẹnu yìí ò tí ì bàrí kí ni ìrẹsì òtìjẹrí ẹran òtìjẹrí fítọ́nì òkèlè mìíràn kò sí tó kò sí tuntun kan tó fẹ́ fún ẹ níbi ìkómọ tó ti jẹ èyí tó ti jẹrí gan-an nìyí ta ló sọ fún ẹ pé tó bá jẹ gan-an yóò ṣe é láǹfààní torí ẹ ìyẹn máa ń ní ẹ̀mí tí wọ́n pè ní aláàzùmù aláàzùmù ni pé ká pinnu ọkàn pé tí mò ń ṣe yìí mo fẹ́ bá dé gòńgó mo fẹ́ dá débi tí yẹ kí yẹn bá dé tí ó fi wúlò fún ni wọ́n máa ń pinnu ẹ̀bẹ̀. sọlọ lọ ọkọ wẹlẹ ìbéèrè wa náà. Naam wọ́n fẹ́ ka máa dàlù kó wá mú àyà mi tẹ̀lé àbọ̀ kó wá gbóhùn sókè kó wá lọ́hùn padà bí àyà àbí mẹ́ta lọ́wọ́ parí kó wá lọ gbóhùn sókè lọ́dọ̀ àwọn ọmọ. ìbéèrè wọ. wọ́n pé àwọn ìrún alákìílẹ̀ tá a máa kí àkésínú àyíká tí wẹ̀ sókè fíyàn lè mọ gbóhùn sókè nínú sóra tá a bá ń kà bóyá àyà kan àbáyà méjì kò sábúrú ń bẹ̀ àmọ́ kì í ṣe nǹkan tá a máa ṣe ń gbogbo ìgbà ọ̀kan nù kò sábúrú ń bẹ̀ àmọ́ kì í ṣe nǹkan tá a máa ṣe ń gbogbo ìgbà ó ti gbàgbé pé n tó dáa jù òun ni kí yẹn má ṣe é àdéhìsì tó wáyé lórí ẹ̀ lálàáfíà láìsí iyèméjì àmọ́ àdéhìsì ni ojúpọ̀nà títú táwọn onímọ̀ fi tú ó pọ̀ wọ́n ní ànábì sallallahu alayhi wa sallam àwọn sábà ní àwọn máa ma súrà fi máa ké lórí ìrun asiri àwọn ń wá pé ìtìrọ́bì lẹ́ṣẹ̀yẹ tìjì bí irùngbọ̀n rẹ̀ bá ṣe ń bá ṣe ń lọ tó ń bọ̀ àwọn máa mọ̀ ìṣúra báyìí àwọn míì wò pé kì í ṣe gbogbo òun sókè àwọn míì ní kò sí bírú gbọ́n ṣe lè máa lọ kí lè máa bọ̀ láti mọ sóra tí èèyàn ń ké bí ba ṣe pé àwọn ìgbóhùnsókè kan lè ní ó jáde láti mọ̀ so ìjọba ilé ni àmọ́ ìpínlẹ̀ òní pé irun zoro irun afri rákà ẹyọ kan gbẹ̀yìn mọ́gíríbì méjì gbẹ̀yìn ìṣá àmọ́ ń kí sílẹ̀ bánabé ṣe máa kí nìyẹn sallallahu alaihi wasallam táwọn sáré ṣe pọ̀ so tó bá wáyé lẹ́ẹ̀kọ̀ọ̀kan ó wáyé nù so yẹn ò lè jẹ́ báṣì máa kírun gbogbo ìgbà tẹ́lẹ̀ pé tábà ti wá dé mọ́ṣáláṣí tábà ti fẹ́ kírun mọ́ṣáláṣí nìyí yẹn mọ́mù yẹn ti mọ́ bẹ́ẹ̀ wọ́n yìí mọ̀ bẹ́ẹ̀ fún yàn sókèlè wọ́n bá ti mọ́ bẹ́ẹ̀ fún yàn yẹn ó ti di àṣà nìyẹn ó ti di ìpínlẹ̀ ó ti di súnà. kì í dẹ̀ ṣe súnà súnà gángan òní kí kákéwú sílẹ̀ láti máa kí sókè níbi àwọn ọ̀hún mi àmọ́ tí ìgbóhùn sókè bá wáyé lẹ́ẹ̀kọ̀ọ̀kan kò sábòrò mọ́ pàápàá jùlọ lásìkò táwọn ẹgbẹ́ tó máa fi máìkì sí ìgbáyà tábà ń ṣe òun jẹ́jẹ́jẹ́ àwọn kankan ó mọ̀ jáde táwọn yóò mọ̀ pé ẹnì yìí sódà bẹ́ẹ̀ ló ń fà bẹ́ẹ̀ ni so àmọ́ kìí ṣe tá a máa ń sọ ní nǹkan gbogbogbà tá a máa ń ṣe gbogbogbà bẹ́ẹ̀ a gbọ́dọ̀ jìnnà sílẹ̀ yìí gbólóhùn as-salatu khayrun min an-nawmi síbi òun pípé àkọ́kọ́ láti pè ní àbíkejì as-salatu khayrun min an gbólóhùn ìrun àkọ́kọ́ fún un. ó lọ àmọ́ nítumọ̀ tábàlọ́ gbólóhùn ìrun ẹlẹ́ẹ̀kejì fún òun náà lọ ó nítumọ̀ ìrun àṣùbà ìrun pípé kan ló ní irun pípé sì nìyí máa ti yọ tó túmọ̀ sí pé ní yóò mọ̀ túmọ̀ sí pè nígbà tí rí là kí ṣókílẹ̀ tó túmọ̀ sí pé èyí tá a pè ká tó pe àlùfájà rí kì í ṣe àkọ́kọ́ bẹ́ẹ̀ ni kì í ṣe kejì torí òun ò ní ṣe pẹ̀lú àṣùbà ṣókílẹ̀ tó bá yẹ pé tọ̀ á fẹ́ ka òun kún àkọ́kọ́ èyí tá a pè ní àlùfájà rí yóò máa jẹ́ ẹlẹ́ẹ̀kejì ìkọ́mọ̀ yóò máa jẹ́ ẹlẹ́ẹ̀kẹta ṣùgbọ́n mo sì pé ìfìlàfù lọ́gùn gbólóhùn tá ló yàtọ̀ àmọ́ níbo láti sọ aṣọ láti ọ̀kárò mìíràn náà ní ẹ̀yọ kan náà ni onígbà tí àlùfáàjà rẹ̀ báyọ̀. asọ̀láàtù sọ̀láàtù wo nìyẹn sọ̀láàtù subhi ìran àṣùbà khairun olóore ju oorun tó ń sùn lọ. ẹ máa sọ bẹ́ẹ̀ nínú àkọ́kọ́ ayé sọ bẹ́ẹ̀ ìyẹn ni táwọn máa ń pè lákọ̀ọ́kọ́ òun nígbà táwọn àlùfáàjà rẹ̀ yóò fi yẹ̀ ó sì sọ fún mi pé ìmọ̀ jẹ́ kí n máa sùn tó fi yé ok nígbà tí n bá dìde kí ni kí n ṣe tá a bá sọ fún àsọláṣẹ sáyẹn mi àná mi láago márùn ẹni yẹn wá dìde sọláàtù wo ló lóore tó ń fẹ́ nìyẹn sùn lọ àsọláàtù sáyẹn mi nàná mi irun wo ju oorun yẹn lọ irun àṣùbà tó ti wọlé ó ní kò sí wọlé à tí ó bá ti wọlé ìwà ibẹ̀ mọ́ ẹja àwọn èèyàn fún mi. ìwà níta ajú di eléyìí ní náfìlà nìkejì ọ̀nà yẹn kéèyàn sùn gbà mí àmọ́ lórí ní kéèyàn dín lóru kínú lọ bẹ́ẹ̀ ni ok èyí wá gangan wá ní asọ́lá tó sáré mi náà nọ́ọ̀mì háyà lẹ́sàrà ẹ̀ǹdínlẹ̀ wá kínu ẹ̀ǹdínlẹ̀ wá kínu èwo ni ká dìde lẹ́ẹ̀kan wá kí tàájú ìlà irú èwo ni so ẹnu kò pinnu àṣùbà ni tó bá wá jẹ́nu àṣùbà àsìkò nígbà tá àsìkò nu àṣùbà bá wọlé là á máa sọ as-salatu khairu minan nawm kì í ṣègbà tí ìrìn àṣùbà tí ò tí ì wọlé torí ẹ ìrun pípé ká fi as-salatu khairu minan nawm sí á rí níbi ìrun ìgbà tí àlùfájà àdìgbà wọlé tá a pè ìyẹn ní ìrun àṣùbà àkọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì òun náà ni ìkọ́mọ̀. ibi tí àwọn míì ṣe ṣùgbọ́n yìí ni pé gbólóhùn fi àdáni sani fi àdáni awwal fi àdáni awwal èrún pípé àkọ́kọ́ àdìsí gbé wa èrún pípé àkọ́kọ́ tọ èrún pípé àkọ́kọ́ yẹn nìyí kì ṣe èyí tá à ń pè káàlù fàjà ní òtún wọlé èyí tá a pè nígbà tá àlùfáàjà rẹ̀ bá wọlé òun náà ní irun pípé àkọ́kọ́ ìkọ́ ọmọ irun pípé lòun náà bẹ́ẹ̀ ni so ọ̀rọ̀ yẹn kílẹ̀ so ká sọ aṣọ láti ọ̀fà ìdòmí náà náà yóò máa wáyé nígbà tí àlùfáàjà rẹ̀ bá ó dẹ̀ pé àwọn afáà mi àpẹ ẹnu lórí ẹ̀ ẹni tí àlàyé tá a wí tí kò bá tẹ̀wọ̀n lọ́dọ̀ rẹ̀ irú ẹni bẹ́ẹ̀ ìròyìn bàjẹ́ ayé bá rẹ níjà lórí eléyìí tó bá kílẹ̀ sí ni pé yé ni òun náà ni ìyẹn ó dì mú ọlọ́run àrẹ وصلى الله على سيدنا محمد وعلى آله وأصحابه وسلم السلام عليكم ورحمة الله وبركاته